وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أبني أبرا سورة نقوى قدسي كاموجتو أو جدية tó kù tí oṣù Ṣawwal tí ó sẹ́ni tí kò bá tí ì láǹfààní àti ṣoṣo yá àmọ́jọ́ mẹ́fà ilé ìtànàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó sọ wá lójú kòkòrò láti ṣe nínú oṣù yìí kó tó di pé oṣù yìí lọ mọ́ wa lọ́wọ́ ilé ìtòsí pé ṣíṣe rẹ̀ yóò fún aláǹfààní àti jásí wípé á dàbí ẹni tó ṣe pé gbogbo ọdún yìí pátá korongodo rẹ̀ náà la ṣe ṣèyàmù fọlọ́. ó dájú pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa lọ́lọ́wọ́n bá ti fún lélẹ́yìí ṣe abẹ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá pé kó gbà lẹ́sìn lọ́dọ̀ wọn. àwọn kan sì wà lẹ́nu pé àwọn náà ń ṣe lọ́wọ́ abẹ́lọ́wọ́n kọ́lọ́ ẹlẹ́dàá kọ́dà kókó fún wa ṣe kó ṣe tó kù ní ìrọ̀rùn fún wa. ó sì tún dájú pápá kan wà nínú atọ́ wọn ò tí ì káwọn náà gbìyànjú láti darapọ̀ mọ́ àwọn ẹni tí wọ́n ti ṣe àwọn ẹni tí ń ṣe lọ́wọ́ ó lè bá jẹ́ pé oore ńlá eléyìí tí ń máa ń rí látara ṣíṣe bẹ́ẹ̀ kò ní fà wá náà rò ètò dáa lójú ni pé téèyàn bá tiẹ̀ tí ì sí nǹkan kan nínú ẹ̀ tó ṣe pé ru ọjọ́ ọ̀la náà lọ bẹ̀rẹ̀ sí ní ṣe é yóò sì jẹ́ kọjá pẹ̀lú ògbọ́lọ́n wàá parí rẹ̀ nírọ̀rùn kó tó di kó sùn ṣàwálì yìí tán kọ́lá yẹn lẹ́dàá kó so ní rọrùn fún gbogbo wa. akramakumullah ẹ̀rí pàǹdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gbogbo nǹkan tó bá jẹ́ pé yóò ṣe wá láǹfààní láyé àti lọ́la kìyàmá kò fi kan sílẹ̀ nínú rẹ̀ láì jẹ́ kó ṣàlàyé rẹ̀ fún wa. gbogbo ohun lè fa ìpalára àkóbá àti ìnira fún wa láyé ń bí àti lọ́la kìyàmù ó tún ṣàlàyé gbogbo ẹ̀ náà fún wa nítorí kọ́mọ́bà jẹ́ pé ẹ á wà á wà níjọ́ gbẹ̀ndà kìyàmù ẹnìkan wàá rí àwáwí kan àròyé kan ṣe tó fi wá fẹ́ jàre lórí ìtaani kò sí gbogbo dáadáa tẹ́ kéèyàn mọ̀ kéèyàn tara mímọ̀ rẹ̀ kó soríire kò sí àfikọ́sẹ́kọ́ ànábì sallallahu alaihi wasallam ti ṣàlàyé rẹ̀ fún wa. gbogbo aburú gbogbo àìdá eléyìí tó yẹ kéèyàn mọ̀ nípa rẹ̀ kéèyàn lè bá a sọ́ra fún kò sí kan nínú irú aburú àbá ìdá bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam tí ò ti ṣàlàyé rẹ̀ fún wa. àwa ló lọ́wọ́ ìyá àwọn nǹkan tá a gbọ́ tá ń lò ó àwọn èyí tó yẹ ká fi ṣèwà hù sàmúlò eléyìí tó yẹ ká jìnnà sí sàjìnnà takété síbí sọ ibi tí ìbéèrè tí ó wà nánu tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàm abẹ́lọ́wọ̀n ọba ẹlẹ́dàá wa ó ṣe nírọ̀rùn fẹ́ni tí ò tíì ṣe rárá rárá láti lè ṣe ó ṣe nírọ̀rùn ẹni tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe láti bàjá lálàáfíà àtẹni tó ti ṣe àtẹni tó ń ṣe lọ́wọ́ àtẹni tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe máa bá ṣe kọ́nà ń ṣe gbogbo ẹ̀ látẹ̀wọ́gbà lọ́wọ́ wa. a fi àyè béèrè bíi mélòó sílẹ̀ ẹni tó bá ní béèrè láti wá ṣe. alhamdulilah èèyàn méjì jù bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn jọ ń ṣe. àwọn ni wọ́n jọ mọ́ra wọn ní mùsùlùmí ní àwùjọ tó ṣe kó kún fún àwọn aláìgbàgbọ́ kèfèrí. gbogbo ìgbà tí èdè òyédè bá wá ṣẹlẹ̀ láàrin àwọn tó ń jẹ́ mùsùlùmí tó ń jọ ń ṣe wọn ẹnìkan máa sábà fẹ́ pé kọjá pé islam lọ́yẹ káwọn ó lò láti wójútùú sí nítorí bá fẹ́ fakọnukọhọ láàrin àwọn. nígbà tí ẹnìkejì àwọn yòókù táwọn sì máa sọ pé àwọn bùkátà islam yẹn eléyìí sọ̀rọ̀ tẹ́sìn lè dá sí i. àwùjọ tó gbẹ̀yìn mélòó náà ni mùsùlùmí àwọ̀ wa ṣẹlẹ̀ láàrin èèyàn sọ pé fi islam yanjú ẹ̀ eléyìí wá mú kí ìkọ̀yìn síra ẹni sàǹsàn wọ́n máa láàrin mùsùlùmí àti mùsùlùmí dẹ́rù màràwó ta lè fún yín pẹ̀lú ìwà tẹ̀ ń kò sí tàbí ṣùgbọ́n pé ẹ̀sìn Islam wa kọ̀mọ́ lórí kásin lọ́hùn pẹ̀lú àwọn àjọsìn ilé ìtẹ́sìn Islam tó mú wá nìkan Islam ní í ṣe pẹ̀lú gbogbo nǹkan ni ó ní í ṣe pẹ̀lú ìjọsìn wa ó tún ní í ṣe bákan náà pẹ̀lú ìsẹ̀mí wa sábà ti ní ibìkan ní Islam lè dá sí kò lè dá síbìkan a jẹ́ pé ààbọ̀ ààbọ̀ làwa ń ṣe Islam tiwa nù ẹni tó bá sì jẹ́ pé àbọ̀ àbọ̀ lòun bá ń ṣe islam tiẹ̀ ọ̀dájú wíkẹ́rù islam tọ́lọ̀ ń fi rán nàbì muhammad sọlọ́láhu aleyhi wa aleyhi sọ́làm lónítọ̀hún ṣe. ẹ mọ̀ pé ìgbà tí mùsùlùmí bá ti ní òun ọ̀wá ìdájọ́ lọ sí di kìtàbù wa sunnah tó túmọ̀ sí pé kìí ṣe mùsùlùmí wọ́n fi kìtàbù wa sunna wọ́n fi ṣèdájọ́ fún yín gbanu ó túmọ̀ sí pé kìí ṣe mùsùlùmí nítorí tó bá jẹ́ mùsùlùmí ó yẹ kó ọmọ ìdájú sákáyí kò lókè mí lẹ́yìn sámà ó ti ṣe wáá fẹ́ rọ ọlọ́run láti máa jó kọ islam kó ọmọ pé ọ mùsùlùmí kó ọmọ dáhùn nígbà tó ṣe pé gbogbo téèyàn gbàgbọ́ téèyàn fi jẹ́ mùsùlùmí náà lọ tàpá sí ló lòdì sí i. ó dájú pé ìsìláàmù rẹ kìí ṣe ìsìláàmù gidi. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون فما سبوا كي واتلين كتلون باس قال من يرى انت بابا لولي ولا وما تليه àwọn ní nǹkan kan fi ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ẹ̀ ṣe o níta báwọn bàbá lórí rẹ̀ náà làwọn fẹ́ máa ṣe lọ́ni báwọn ni tó bá yẹ fáwọn bàbá wọn nílàáká ẹ̀ àwọn bàbá wa wọn ò sì mànà àbẹ́rẹ́ rí nǹkan pẹ́ àwọn náà lẹ́sìn hún rí pé tiwọn náà lẹ́ẹ̀ máa tẹ̀lé ó túmọ̀ sí pé àìmọ̀kánì ìfẹ́ ẹnu ni agidi páálí lásán ni ọjọ́ tí wọ́n bọ̀ sọ̀rọ̀ ọlọ́ọ̀ ẹni ẹja fitọlọ ìyanjú ti ń bẹ ńlẹ̀ yìí ọmọ aṣọ ìpínkẹ nìkan ọmọ bá sọ eléyìí tá a ló fẹ́ sọ fún ọ kó ń jẹ mùsùlùmí jù ọ lọ aláàní lo tọlọ nínú eléyìí ọdájú kó ọgbádùn sọláṣì gbé ọdọ síbítù wọn ní rógùn lò fún ọ. ìdílé ẹni tó dé wá ẹni tí ọ̀tọ́jú rẹ̀ tó lágídí àtìfẹ́nu ní ndòlám tí parasitamọ́ọ̀lù wọn lò fún ni àbí àǹpẹ̀sílẹ̀ àmọ́ ẹ̀yin tẹ́ nǹkan pa mẹ́tìsìn lè ṣàlàyé lẹ́yìn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ máa pín wọ́n máa jánu fánu sọ pé àwọn jẹ́ mùsùlùmí náà tó ṣe pé ìwà àwọn ọ̀jọ́ ti Islam ìṣesí wọn ọ̀jọ́ ti Islam tó wọ́n kàn rí i pé bàbá àwọn jẹ́ mùsùlùmí mọ́mí àwọn jẹ́ mùsùlùmí àwọn eléyàn náà wọ́n kàn gùn lé tán rò pé náà ló lè gbá àwọn dálì jẹ́nu rárá wọ́n pẹran súnà rẹ̀ ọ̀ṣọ́ di mùsùlùmí tí o bá ti sin lọ́n fa àǹtẹ̀ káàkiri kèfèrí lásán ni ọ́ ẹni tí o bá ti sin lọ́n kéésì mùsùlùmí islam ní í ṣe pẹ̀lú pé sojúṣe rẹ̀ o lè bá jẹ́ mùsùlùmí àìsojúṣe rárá rárá ti yàn kó nu islam kọ́lọ́n yọ wá kó nu islam. kaboyin kọ́mọ tapíìnì má sọ kọ́bófin ọlọ́run àwọn ọmọ ibi tí wọ́n ti rọ́rọ̀ máa tapíìnì má sọ tí ìbá sàṣà àwọn Yorùbá àṣà àwọn ọ̀sẹ́bọ ni ètò bá jáde lọ́sàn-án tó rùn mú kankankan àwọn àǹjọ̀nú ń bẹ́ ń ta fíìnì tó bá wa ta má sọ ní olùdí àǹjọ̀nú jìnnà sí ọ abẹ́ẹ̀ tí ẹ gbọ́ nǹkan àǹjọ̀nú fúnra ẹ̀ ẹ̀ kọ́ àǹjọ̀nú yẹn náà àwọn náà lè koko lórí àwọn tí ọba ti ní mánì wọ́n lé kókó bàjẹ́ lórí ẹni tí ò bá ti máa tẹ̀lé kìtàbù sunna àwọn anipéènì ló fi gbé àǹjànú ṣe ọ dájú pé ò dá nǹkan kan mọ́. so wọ́n jẹ́ni tó ṣe pé ọgbọ́n lọ́wọ́ bá gbọ́ wọ́n á sì jẹ́ni tó ń ṣe àwọn aftar aftar tánàbì sallallahu alaihi wasallam tó ní ká máa ṣe láàrọ̀ tètè ní ká máa ṣe nírọ̀wọ̀ gbogbo ẹ̀ lọ́mọ amójútó ibà yẹn ló ti rí ààbò tó péye àti ìsọ ilé ìtòsí pípọ̀ lẹ́gbẹ́ wallahu khayrun hafiza ọlọ́run ló lóore jù lẹ́ni tí sọ ni tí ọba ti ṣe tọ́lọ́n bó ló ṣe fẹ́ rí sọ ó lè rí sọ rárá ọba àti oúnjẹ mara kó dé má jì kó sọ̀rọ̀ kó sọkọ́ yọ yí ọ lẹ́nu ibi tí àdánwò àrélù àjálù ó ti máa wá bọ̀ tó òfò tó ń kó ká pín nìkan àfi kọ́ ọmọ lọ yọ̀ ṣubú bàbá yọ̀ ṣubú pínrín tí ni ó gun ọkùn yóò tún gun ọmọ ọfẹ́ ṣe àǹjánu òṣè rẹ̀ ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. ẹ sì máa ń pín àwọn alágídí wọn gbọ́ wọn gbà fáwọn àyà mi ṣe ṣẹnu fún ebi mi tẹ́mi náà máa ṣẹnu títí láéláé tí yẹn fi gbogbo ọmọ inú mi tán. ẹ̀hàn pé òótọ́ kò sí ní tẹ́fẹ́ ṣiṣẹ́ àfikọ́ lọ́wọ́ gbọ̀ lọ́wọ́ rẹ̀ kọ́ là ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó tún sẹ́kù lóko òdo náà kéésì pé wọn ọ̀rẹ́ ní sàlàyé fún wa ṣùgbọ́n a ti fẹ́ sagídí a ti fẹ́ ṣèfẹ́ ni a ti fẹ́ sòdo gbàǹkan ẹ̀ tó bá péjọ sí yàn lára fún yín jẹ́ kéèyàn fẹ́ tẹ̀ lódodo wọn máa mú yàn mẹ́lẹ̀ ni nídìí ìbàjẹ́ nídìí àìmọ̀kan ojú dúdú kọ́lọ̀ ń dákun kọ́ gbà wá kọ́ là wá níbi àwọn aburú gbogbo ẹjẹ káwọ lè máa tẹ̀ lódodo kó wá fi òdodo hàn wá ká máa dájú sáká kó òdodo lélẹ́yìí kọ́rọ̀ wá lọ́rọ̀ láti lè máa tẹ̀lé ó fi aburú àti ìbàjẹ́ hàn wá ká máa dájú sáká pé ìbàjẹ́ àti ànú lélẹ́yìí ó ṣe nírọ̀rùn fún wa láti jìnnà sí. wọ́n ní tí sáfù bá ti kún lẹ́yìn máàmù ọ̀wá wá dé a sì fẹ́ dánìkan tó ń sáfù ṣé a lè wá ọ̀nà lọ dúró sẹ́gbẹ̀ẹ́ imam sábà wá dúró lẹ́gbẹ̀ẹ́ imam bá súnmọ́ gádígádí ni àbá jìnnà sí i kété sí àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ dá dúró ní sáfù nítorí àti tànàbà Muhammad. صلى الله عليه وآله وسلم تني لا صلاة لمنفرد خلف الصف الإمام أحمد لو بجاد وسي صلاة فين تبتا نكا وح لو نكا لن يصف أو أفسلين أو أبواجي alọ dúró lẹ́gbẹ̀ẹ́ imam bí ìgbà tó ṣe pé àwa kan imam kan là ń ṣe sọlẹ ẹdùn lápò ọ̀tún rẹ̀ wọn á ní tẹlómìnà bá tún dé ńkọ́ òun náà ń bẹ̀rù kó wọn má dá nìkan dúró lẹ́yìn sáfù ẹ mẹ́jọ pọ̀ lápò tù kó dúó tó bá fi dúó tẹlómìnà bá fi lè wá bá kó tó di pé ìmáàmù kó àkàrà kà mọtẹni kankan ọba wa bá tí màá ń fi rùkú gborí sókè láti rùkú ọ àní kàfọ. ọwọ́ àwọn ọbẹ̀ tí ẹnìkan bá wá tó pẹ̀lú rẹ̀ la kàfọ. ìyẹn dá ju kí gbogbo yẹn máa tò sápọ̀ tó ìmáàmù lọ. àbí òye wa ẹlẹ́yìn ìjà bó ti ṣe jẹ́. ẹ̀ náà kí ló dé tẹ́mi ètò tètè dé tẹ́ máa bọ̀ ń lé kọ́ ma. tó bá kówó wọn ń pin bẹ́ẹ̀. wọn náà pín ráìsì agolo kọ̀ọ̀kan sẹ́mi abẹ́rẹ́ ṣe máa lọ dúró wọ́n tún máa dá sàpéǹtì ìbá dúró de ni à á lọ dúró de eré ráìsì agolo kan kọ́lá tó máa ní gàrí wọn kù wọ́n dúró de abẹ́rẹ́ rí nǹkan mi á ní lọ á jẹ pé late comer yìí náà sáà ní sáà ẹlòmíín wà gan tó ẹ pé tó bá pé òjò nítorí pé rákà mẹ́ta bọ́ ma lọ́nà tó bá kéré sọ̀lá tó bọ́ asr tàbí ìṣá mẹ́ta bọ́ ma lọ́nà mẹ́ta bá bọ́ lọ́ tó bá bọ́ ma lọ́nà magrib sẹ́mi pé tọ́ sẹ́mi wájà máa kejì ni bí mẹ́ta bá sì bọ́ mọ́yàn lọ lásùbà mo rò pé iná mọ̀rú ẹ̀ ẹ́ ló àwọn eléyìí pọ̀ mà kú nìyẹn láti yàn bá kẹ́sìn rẹ̀ kú ó ti délé máa jìjà tún jẹran fẹ́ wà lìjẹ́ ọ̀pọ̀lọpọ̀ kẹsìn fún kankan wàláhì owó àdánù owó fo ìbẹ̀lẹ̀ rí tí wọ́n tẹ̀ bàjẹ́ wọ́n yé dé wọ́n yé dé ibi tí wọ́n ti gbowó ṣáájú wọn àmọ́ kò sẹ́ni tí èdè mọ́ṣáláṣí ṣáájú wọn mọ̀sùn ìbà mùsùlùmí ọ̀sà dédé jẹ́ pé wọn ò sí ládùúgbò wọn ń bẹ ládùúgbò wọn pọ̀ jọjọ ládùúgbò tó fi jẹ́ pé èèyàn mẹ́ta ni lẹ́yìn lè má mú mi mẹ́ta péré tí màmú bá tún ṣe ṣiṣẹ́ wá sí kanjọ́ kan tó bẹ́ẹ̀ nìkan wí ọ̀nà ọ̀bá ni wàá mọ̀ pé a wọ́n fẹjọ́ mi sùn jẹ́mọ́ bá tún di three minus one àfi kọ́ sọ́ra bàbá imam tó bá tún sọ̀rọ̀ kan tó ta bẹ́ẹ̀ nìkan yóò di kí ni two minus one ọba yóò bá kú ọ nìkan abẹ́rẹ́ rí nǹkan mẹ́ jẹ́mọ́ àdánwò jẹ́mọ́ àdánwò tí èsì lọ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ó sì fẹ́ wà lìjẹ́ nà ọ̀daràn wa kú wọn á pè é pé ẹ wá pé ẹ wá sí kú kí wọ́n á ṣe kí ni náà ẹ wá gbá wọn gbólò ní kí lẹ́ ń wò tó fi kú pèpè àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ọjọ́ bó ti ṣe jẹ́jàre ká gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe pé àtètè máa jẹ́ mọ́ṣáláṣí àmì ìmánì láti má máa sá mọ́ṣáláṣí kíákíá àmì ìmánì ẹlòmíì wọn sálámà tàbí sálámà báyìí orí ìdúró ló ti sálámà kejì torí kò lásìkò kan tó lè bàjẹ́ tẹ́lẹ̀ inú lè má mú ti ń fi tẹ́lẹ̀ náà kéke ó tọ́ka ti gùn jù iná àfẹ́ iná ṣe gùn ẹ dákun ẹ mú súrà tó kéré sí iná àfẹ́ iná wa wọ́n ní sẹ́kò lè káyà kù bíi mọ́tò hàmàtà Allahu àbẹ́rẹ́ rí nǹkan àdánwò ó jẹ́ bó ti ṣe jẹ́ adúgbò fọlọ́n pé àwùjọ ń yí padà kò sí tàbí ṣùgbọ́n fáwọn èèyàn ń gbárùkù tẹ̀sí ṣùgbọ́n àwọn ẹni tọrọ tàbá àwọn tó ṣẹ̀kù àwọn tó sẹ́kù táwọn ò ti kẹ̀sùn wọ́n sì ń bá wọn sọ ó lòun ronú sí ó ronú sí kù ní. àwọn kékun tiẹ̀ náà òjijì ló máa ń múyàn kọ́ lọ́n dákun kọ́ la wa. Now. wọ́n níbi tí wọ́n ti máa ń ṣe jùmọ̀ á ìmáàmù tí máa ń ṣe jùmọ̀ á ń bẹ̀ wọ́n jù kan lọ ọ̀kan náà ìmáàmù yẹn wọ́n á ní tí bá ń sọ kótóbà kótóbà rèé wọ̀nyàn la bí à ń dọ́wọ́ ẹ̀kẹ́ bí à ń sáwàdà náà ní máa sábà jáde lẹ́nu ẹ̀. ó wá pé lọ́jọ́ júmọ̀ kan ìyẹn ń ṣàlùwàlá lọ bàbá ìmáàmù yìí ti wá dé bó ti ṣe wá gun mímbà tó sálámà àwọn ti mọ̀ pò ní ètò ọ̀rọ̀ rèé wọ̀nyàn láwọn ṣé èèyàn lè ṣẹ́kọ́nà kéèyàn ó túlẹ̀ lọ́bòmíì torí kéèyàn lè bá a lọ bí tó kútùbọ̀ ti wọ̀nyàn la ilé yẹn fi di ara gan tí kútùbọ̀ fi wọ̀nyàn la nígbà tí èsì pé wọn náà da blanketi bora tó sì nípọn bó ọwọ́ ẹni kútùbà rẹ̀ ọ̀wọ́ ara láti ètò kí wọ́n fa mi sí yàn láti ọ̀wọ́ ra wọ́n ìmáàmù náà ti jẹ́ páláwá dàbúrúkú ni ọ̀tọ̀ gbádùn ẹ mọ̀ pé ànábì sallallahu alaihi wasallam ti máa ń sọ kútùbà a wọ́n ròyìn wọ́n lànà bí máa ń sọ kútùbà fẹ́ni tó ṣe pé ojú rẹ̀ ọ̀pọ̀n ohùn rẹ̀ ó lọ sókè yọ̀ọ́ dàbí ìgbà tí ń kìlọ̀ fáwọn ọmọ ogun ẹ múra kó lé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ fọta irú bẹ́ẹ̀ ni kutuba nabi muhammed sallallahu alayhi wa sallam gbogbo yẹn ọmọ pé yẹ ọ̀rọ̀ ń jábọ̀ wọn ní ká máa ṣe kutuba ká máa dọwọ ẹkẹ bíbá tá à ń ṣeré bàbá àṣàlà ká máa tan ara ẹni jẹ wọn ti ẹni lè má mú mi gan torí mi bá ní ó ti sọ̀kalẹ̀ tí ó kọ alùpẹ́bà rẹ̀ báyìí tí ó kọ kẹ̀tíkẹ̀tíkẹ̀ ìṣòro bẹ́ẹ̀ lè má lè má jẹ́ dá abẹ́ rí nǹkan mẹ́ pé máa wá sọ owó sínú àṣẹ báyìí mà lọ́jọ́ júmọ̀ là ilà lọ́mọ́ adúpẹ́ fọlọ́npẹ́ ìṣerú rẹ̀ ńlẹ̀ yìí ẹ bá dán wọ ẹ̀tẹ̀ ìlú tẹ̀ ń ti ṣerú rẹ̀ náà ẹ̀tẹ̀ o wọ́n sani kò ṣe kútúbà wọ́n bá àwọn yẹn sọ̀rọ̀ gidi ewu ni rádaràda ńgbà tí wọ́n sọ yẹ kọ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ gidi bá ti jẹ́ gidi ẹ̀rín náà ẹ̀rín lọ́gbẹ́nu rẹ̀ kí láwọn èèyàn náà ṣe àwọn náà mọ rẹ́rìn wọ́n ní idha kana rabbul bayti bidaffi dhariba fasimatu ahlil bayti kulluhum raqsu wọ́n nígbà tí baálé ilé bá ti gbé gángan tó ń bá lù kí ni gbogbo tẹ́lẹ̀ǹtì ó ṣe wọ́n kìjọ mọ́lẹ̀ ni òtọ́ bá fẹ́ kún lé lé o wọ́n àti bàbá baálé tó ń lu gángan ẹ̀yin ọmọ tàdíreke ni pé bàbá ẹ̀ wò mí dá o mo wà lóyà o <laughs> láti a ti ìmáàmù júmọ̀ àná tó ti jẹ́ gbogbo àwàdà kẹ́ríkẹ́rì náà. ẹ̀sìn wọn pọ̀pọ̀lọpọ̀ wọ́n ì gbọ́rọ̀ ọjọ́ júmọ̀ náà ni ọ gidi ọba tó lọ bá ọ̀rọ̀ ọba pàdé lẹ́nu ẹ̀ nǹkan sí. tó ń ti pé ìwọ náà òyìn ni ìwọ náà àsìkò olótó mọ̀lẹ́kà ti káwù. o tún wá lọ ń ẹnìkan wọra máa wọra dákú wọlé jàre tí ọba wọra kọ́ wọra mo wa you are already late comer wọléwọlé kọ́ ọba sọ náà eléyìí jẹ́ kó ti ṣe ẹni tí ọbẹ̀ lọ gbọ́ kútúbà Áfíríkà yóò ti tètè múra yóò ti tètè fi ọ̀nà fi inú ìlú kan náà ni kòkòrò gba tíráàbù torí wọn nàbọ Muhammad sallallahu wa sallam láti tushaddu rihalu illa ila thalathati masajid àìdè gàrí ẹsìn fún àárín ìrìn àjò lọ bìkan lọ sẹ́sì àfi mọ́sálásí kanú nù mẹ́tẹ̀ẹ̀ta yìí mọ́sálásí Mẹ́kà mọ́sálásí anabi muhammed ní Madina sallallahu alayhi wa sallam mọ́sálásí tol Maqdis ní Jerusalem so àwọn ènìyàn ti kọ́ agbéra láti Ògbómọ̀ṣọ́. ó ní mọ́sálásí tó fẹ́ lọ yẹn Ìlọrin lọ́wà mọ́sálásí tó fẹ́ lọ Ọ̀yọ́ lọ́wà mọ́sálásí tó fẹ́ lọ Òṣogbo lọ́wà mọ́sálásí tó fẹ́ lọ Kánò lọ́wà pé kíni kíni ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìrọ̀lá mọ́sálásí wo lọ́ yàtọ̀ síra wọn nu gbogbo ẹ̀ ó sì yá dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ rẹ̀ so nínú ìlú kan náà o lè lọ́ọ̀bì kakọ́ lọ́ọ̀bù mi kókó ń bì kakọ́ lọ́ọ̀bù mi ìwọ́lọ́mà ìwọ lè máàmù náà tó ń lé àwọn jàmáà dànù ọjọ́ fura ọjọ́ fura sọ̀kọ́ àwọn lè máàmù mi ní sọ kútùbà tí wọ́n ti ṣe láti one thousand two hundred years ago làwọn ń kà wọ́n lè pe kàlífà kan ṣe yẹn ní Baghdad abẹ́rẹ́ rí nǹkan mọ̀ ìníwọ̀n wá ń kà fún wa kọ́ bá tiẹ̀ tún dáa tẹ́ bá tún túmọ̀ rẹ̀ fún wa fa. So, káfí máa ń tẹ̀ ń sọ. nǹkan táwọn kan kọ́ ọ́ kẹlẹ́ ọ́ zara ọ́ mara ọ́ fáṣà kíra ọ́ ilá ọ́ mi dé kílẹ̀ wù. kílẹ̀ yìí gbọ́ bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ ni alì bàbá yìí máa ẹ pààrọ̀ kútùbà yìí láti bí ogún ọdún láti ń tò lẹ́yìn kútùbà yìí kan náà ọ̀kan náà torí pé ẹ̀ tí gbọ́ kẹgbà ẹ̀ tí tẹ̀lé ń dáhùn kí alẹ̀ ń rí àwọn ọgbọ́n kẹ̀kẹ́ haka ba ukala uzara umara uzakira ila yomi <laughs> e ti kila hapo àgbọ̀ kankan bàbá yìí ma tó ẹ sọ̀rọ̀ gidi ká gbọ́ kíni kíni bí wọn bá mọ kẹtọ bá kájú ẹ kó ń bẹ sẹlómi síbẹ̀ jàre àṣekú ni wọn àti ìsàṣe ó nítorí pé lé àwọn ti ń jẹ lè má mu ẹ̀yin lẹ ẹ̀yin lẹ wọn àmọ́ lè má ṣe lé mi ìrọ̀ lásán ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń darí ìwọ gan aláìdáni ọ̀ tó ọpẹ́ kó tó de o sẹ́mi pé tí lè máa ń bá ti jókòó lórí mímbà kí làwọn mọ̀lẹ́kọ̀ ṣe wọ́n kàwé wọn lọ́ba tán ó kọrin ọ̀wọ̀wé ó kọ òtún wọ̀ ó tún wá sọ pé ìmáàmù ò dáa dákun wọlé ká nídìí gbogbo objection kí làwọn ti wọlé wọlé wọlé náà. wọ́n lẹ́nu tó fẹ́ ṣe ẹ̀sùn yá mọ́ ọjọ́ mẹ́fà nínú oṣù Ṣawwal wọ́n á bẹ̀rẹ̀ ní yọ́mù Sabt kàkà kó tún ṣe yọ́mù Ahad ó fò yọ́mù Ahad ọ̀lọ́ sí yọ́mù Litinin ṣé ti Sabt yẹn mú àbí òmù nítorí ọ̀dà kò sì gbọ́dọ̀ ṣe irú ẹ̀ mọ́ nítorí pé ànábì Muhammad sallallahu alaihi ó ní nínú àdéhìí kan eléyìí àpapọ̀ láàrin àwọn olùmọ̀ nípa sọ́fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tí Sheikh Al-Albani táwọn sọ kó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ táwọn ẹ gbọ́dọ̀ dá yóò mú sọ́ọ̀tì sọ sùyàmù rẹ̀ tí ò bá ti jẹ́ sùyàmù tó jọ́ràn ẹ̀ so ẹ sì máa pé nìsín wọ́n ti dá sùyàmù yóò mú sọ́ọ̀tì ṣe àyàfi sábà gbé sábẹ́ pé kìí ṣe sùyàmù sọ́ọ̀tì ló ṣe sùyàmù ọjọ́ kan nínú sítẹ̀ ṣàwálì ló ṣe kò sì sọ́jọ́ tí ó lè bọ́ sí ànábì ọsọ pé àfi tó bá yẹ kó bọ́ sí ọmọ sọpt àdìsí yẹn kún mọ́ àwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ nípa àhàdé wọ́n sọ pé kò fẹsẹ̀ rìn torí pé kò fẹsẹ̀ rìn lẹ ó túmọ̀ sí pọ̀ sẹ́lọ̀ ó rí rìn lẹ̀ ajẹ́ pé tùyàmù tó ṣe kò tí ẹ̀ mú rárá torí ẹ̀ ní wọ́n ṣe bí Sheikh Al-Albani náà léèrè àbọ̀ ló ń ṣàlàyé fúnra rẹ̀ ó ní ìgbà tí òun gba àdìsí wọlé ń tòun tí ọba wa jẹ́ kó ń ṣe sí tẹ̀sọ̀wà tó ń ṣe ń ṣe lọ́lọ́lọ́gbọ̀n gada kákọ́ ń bẹ̀rẹ̀ ní ọmọ alhamis aljumua sànkọ́ ẹ̀kí sábtì ọwọ́ bẹ̀ ó lóun fi lẹ̀ alahad alisinai sẹ́yìn náà lọ́ka yọ àpárí ní alárùbíà tó bá yẹ kó fífi sábtì sílẹ̀ yẹn yóò jẹ́ kí ọjọ́ tó yẹ kó parí o kó bọ́ síjọ́ kìíní nínú oṣù zelkaida ńkọ́ ó lòun ọ̀sẹ̀ nítorí pé ànábì náà ló ní ká má fi yọmù sábtù ṣe sùyàmù mi tó yàtọ̀ sí tọ̀ràn yẹn tó eléyìí bẹ́ẹ̀ ni ó rí tó bá ipá ti tìyẹn tó bá fẹsẹ̀ rinlẹ̀ tó ṣùgbọ́n pẹ̀lú táwọn olùmọ̀ tó pọ̀ ti sọ ọkàn wọ̀ balẹ̀ sí kó fẹsẹ̀ rinlẹ̀ ọkàn wọ̀ balẹ̀ sí kó fẹsẹ̀ rinlẹ̀ pàápàá jùlọ ànábì náà ló tún sọ. So ó ní ẹ gbọ́dọ̀ ṣe ifrad yawm al-jum'ah bisiya illa an yasuma yawman qabla aw yawman ba'da yawman qablahu ọjọ́ wo lẹ́ ń pè yín yawm al-khamis yawman ba'dahu ńkọ́ yawm as-sabt mo rò pé gẹ́tì ẹ̀ ẹ̀hán kò sì gbọ́dọ̀ jẹ́ ànábì náà ló tún á sọ pé ẹ gbọ́dọ̀ ṣe sùyàmù sábà àfikọ́jọ́ ràn nínú àdìsí tó tún fẹsẹ̀ rinlẹ̀ wọn náà nàbì sallallahu alaihi wasallam kò lè mẹsẹ sùyàmù yọmù sẹp àti ahad nínú gbogbo gbèsè ayé rẹ sẹp àti ahad kí ló dé wọn ní ànábì sọ ike torí pọ́jú ọdún àwọn kèfèrí ni òun á fẹ́ bàjẹ́ fún wa sẹ́wọ̀n kẹ́ntì ń sọdún òní ti sùyàmù òun fẹ́ bàjẹ́ fún wa so pẹ̀lú gbogbo àwọn àdìsí yẹn àtọ̀rọ̀ àwọn olùmọ̀tán sọ pé má má sọ sùyàmù sẹp àfikọ́jọ́ ọ̀ràn yẹn yẹn ó fi hàn pé mẹ́sì sùyàmù yọmù sọ́kùtà àfikọ́ jọ̀ràn yẹn yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ lóòótọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ náà. bí o bá ti gbà kọ́ fẹsẹ̀ rinlẹ̀ lórí ọrọ tí ẹnìkan bá sọ kò sí wàhálà bó sì máa yọ síra wọn nù mo rò pé yé wa torí pé kálukú ọmọ sílọ̀n pẹ̀lú ntí ìwádìí ìjìnlẹ̀ nípa àmà tó bá fi mànà lọ sídìí rẹ̀ ni. òsì síbi tọ́lọ̀ ń sọ pé ńgbà tẹ́mi lè gbìyànjú tí ń máa ń tọ́ba jó dòdò kí n tẹ̀lé yànjú tẹlómi òsì síbi tọ́lọ̀ ń sọ báyìí mo rò pé yé wa nà. lílọ ti àbọ̀n ló bímọ àbà náà. wọ́n ní àkíkà ọjọ́ keje rẹ̀ jẹ́ yawmul khamis. nítorí yóò mọ̀lẹ́ àrùbíà ni wọ́n bí ma. àwọn mọ̀lẹ́bí àwọn aṣọ àkíkọ́rí àbí tó bá bí ma yóò mọ̀lẹ́ àrùbíà níjẹ́ níjó keje yóò mú sólẹ́sà yóò mú sólẹ́sà. àwọn mọ̀lẹ́bí àwọn aṣọ àkíkọ́rí pé àrùbíà lil àrùbíà alxamisu lil xamisu waljumucatu lil jumucatu wani inna wajadna aba ana cala umma wa ina. على آثارهم مقتدون ẹ̀yin ọlọ́jọ́ ọjọ́ méje ń ẹ ara yín <laughs> ẹ sì ẹ ti kàfàrà bàbá tó wú abẹ ó má dò lọ ó ní tẹ́ ẹ̀ bá ọmọ ẹ̀yin ọmọ oníṣòkòtò péńpéń àwọn aṣọ pé tẹ́ ń máa máa tẹ́ ń takùtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ẹ̀yin tẹ́ ń yapa sí àṣẹ ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́wọ́n bá ń ṣe kìlọ̀ fún yín fitina ó ṣe yín o àwọn olùmọ̀ ní fitina yẹn bídà fisikun kófurun ṣírkun ìwúlọ́dà nọ́mbà ìwúlọ́dà nu gbogbo eléyìí náà lẹ́sẹ̀ rí i pé gbogbo ẹni bá ti takò súnà yóò rí kàn múnú mẹ́rẹ̀ tí ò bá jẹ́ fásik ó lè jẹ́ mọ̀tẹ́dẹ́ ó lè jẹ́ káfík ó lè jẹ́ mùṣrik gbogbo àwọn ìràwọ̀ burúkú tí ọ̀dà ni ọlọ́mọdé adé ká ní rẹ̀ léjìká wa mọ́jọ́ kanú rẹ̀ ọgánmọ́ aláṣọ ó sì má gan mọ́ aláyà ó má gan mọ́ alára ara tó sí ọ́nù tó gbádùn ara tó sí ọ́nù tí gbogbo ọ̀rọ̀ rẹ fi ń ta torí pé tí wọn bá ti kẹsìn fún tẹ́lẹ̀ náà ó rẹ̀ sìn ó rí bá jókòó ó rí bá nájú wọn wá ní àdẹ́kùn ẹ̀lìyìn tọ́lọ̀ ní yọ jẹ́ wọn fil ẹ sì ti mọ̀ pé àdẹ́kùn fil ẹ̀ náà ọlọ́mọ sí alọ́ máa àìsàn kíkà máa bá wọnà làwọn àti ṣe islam kálí wàlìjánà làfin tẹ̀lé anabi wa muhammed sallallahu alayhi wa sallam olórí ibú kan máa kọlù wa kó sì máa pè wá lọ sídìí orí ibú tiẹ̀ torí délé ẹ̀ gbọ́dọ̀ yapa títà nabi muhammed sallallahu alayhi wa sallam sunna nabi sallallahu alayhi wa sallam tẹ bá rádi sì kan wa tẹ bá rí mu wa tó sọ pé jọ kẹjọ òní wọn ló kọ ẹgbẹ bù. yawma sabi'ihi yawma sabi'ihi mhm. ẹ̀yin tẹ́ gbọ́ lárúbáwá ọjọ́ kèló ni sábẹ́ ọjọ́ keje ọjọ́ kẹjọ wọ́n ti pè sámin sáminu àti sábìrù wọn ò jọra wọn bàbá yìí ha kó lẹ́sẹ̀ àkà tó fi tẹ̀ fi ń kà síjọ́ kẹjọ wọ́n ní sẹ́yìn mọ̀ tó bàbá yìí máa mọ̀ abẹ́rẹ́ rí kan mọ̀ báwo bàbá yìí máa mọ̀ ti kà á nù tí bàbá yìí máa mọ̀ tó bá dólódò ńkọ́ tó náà dá kan mà tọkàn rẹ yìí náà lólódo sẹ́wọ́n kan nílò afọ́jú olójú kan ló máa ń jọba ń bẹ̀ tòtẹ́ wàá jọ jẹ́rù róǹbòrùn tó ń ti pé sẹ́mbà láwọn ọ̀sọ́mọ lórúkọ ńjọ́ kẹjọ kòkó kọtán bá sọmọ kọ́ mọ̀ mọ́mọ lórí o àmọ́ náà wọ́n ké gbà ọ̀nà tó takò súnà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìbéèrè wọn ibi tó ti wá yà yàn lẹ́nu ni pé wọ́n ní àkíkọ sọ yẹ kí ṣe níjọ́ keje yẹ̀wò mùsùlùmẹ́sà àwọn mọ̀lẹ́bí fà kíkọ́ rí pé jọ́ kẹjọ làwọn ṣe yẹ̀wò mùsùlùmẹ́sà tí èèyàn wá lè ti torí pé mọ̀lẹ́bí èèyàn wọn jẹ kéèyàn lọ níjọ́ kẹjọ ibi tó ti wá yà yàn lẹ́nu pé ṣé ìwọ ló bí ma ni abẹ́nìkan nu fámìlì ló bí ma wọ́n lẹ́nìkan nu fámìlì ni àà. Ah, ah ẹjọ́ àní tiẹ̀ ti ajẹ́ ọ̀rọ̀ àdìjọ́ má lọ ọjọ́ bó ti ṣe jọ́ lọ. Naam, àlékún sọ. Lẹ́yìn náà kí lọ fẹ́ lọ sí Ghana? Ṣé wọ́n fẹ́ pẹran ìwọ lọ́ba ọ̀pá jù? Torí gbogbo ẹ̀dẹ́sì ṣe oúnjẹ ẹ̀dẹ́sì kìíní o, ṣẹ́ẹ̀sì náà ló ní ká ẹ máa ṣe ni. Mo rò pé yé wa, ẹ̀hìn kàfẹ́ wa so oúnjẹ bí o, bí àkíkọ̀. Ẹlòmíì bímọ kọ̀ pẹran o, ọlọ́run ti àkíkọ̀, àkíkọ̀ kílẹ̀ ń ṣe sẹ́mi fẹ́ràn wọn ní kẹ́kọ̀ọ́ ni wọ́n ń pè ní kíni al-aqiqa. ẹ jẹ́ bó ti ṣe jẹ́ náà. alhamdulilayi ọlọ́rọ̀ Palestine ìhàwó ló yẹ kí mùsùlùmí ti ń tẹ̀lé sunna kọ́kọ́ sí lẹ́yìn náà sọ̀rọ̀ Palestine yẹn sọ̀rọ̀ àwọn lárúbáwá ni àbọ̀rọ̀ àwọn mùsùlùmí àbọ̀rọ̀ gbogbo àgbáyé ìbéèrè kan náà ọ̀rọ̀ àwọn mùsùlùmí ni torí pé Palestine ibẹ̀ ni Baitul Maqdis wà Baitul Maqdis làwọn ń pè ní Jerusalem Jerusalem àwọn English ni Urushalim àwọn Yahudi ní ń pè bá àwọn mùsùlùmí sọ pé Baitul Maqdis Baitul Maqdis ibẹ̀ ni Masjid al-Aqsa wà. ó pàtàkì púpọ̀ fáwọn mùsùlùmí subhanalladhi asra bi'abdihi laylan min al-masjid al-harami إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ogoni fún ọlọ́run ọba tó mú ẹrú rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam rìn àjò òru láti mẹ́sàlásì mẹ́kà bọ̀wọ̀ lọ sí mọ́sálásí tó dínà tó dínà púpọ̀ ìtumọ̀ aksọ́nù nítorí pé tẹ́ bá wo ìrìn tẹ́rìn láti mọ́sálásí mẹ́kà tẹ́rìn dé Baitul Maqdis á ó jìnnà ìrìn oṣù kan ni pẹ̀lú ràkúnmi ìrìn oṣù kan ni pẹ̀lẹ́sẹ̀ ìrìn oṣù kan yìí ọlọ́run máa nàbì sallallahu alaihi wasallam láàrin òru kan àti àlọ àti àbọ̀ kò tún máa ní ìrìn ilẹ̀ lásán wọ́n tún gbede sánmà keje tayọ sánmà keje gbogbo ẹ̀ lóru kan náà ó sì tún padà sí Mẹ́kà kílẹ̀ òtó ma. tó mọ́sálásí yẹn pàtàkì. Masjidul Aqsa ọlọ́run bá tún fi ń ṣàpèjúwe fún wa nípa nǹkan tí ó ṣẹlẹ̀ ṣáájú kó tó ṣẹlẹ̀ kí ló dé tó ń fi jẹ́ Masjidul Aqsa àwọn ọmọ pẹ́ nìkan lọ sọ ní Aqsa yàtọ̀ sọ́lọ̀ nítorí pé sáájú kọ́lọ́n tó pè ní Masjid al-Aqsa àmọ́ pé wọ́n ń pè bẹ́ẹ̀ ọlọ́run á pè ní al-Aqsa èyí tó dínà púpọ̀ jù ó túmọ̀ sí pé mọ́sálásí kan bẹ tí ó dínà tó mo rò pé yé wa mọ́sálásí kan bẹ tí ó dínà tó wọn náà ní mọ́sálásí Ànábì wa Muhammad sọlọláhu aleyhi wa aleyhi Ọlọ́run ti fi ń ṣe àpèjúwe mẹsàlásì ànábì kó tó di mẹsàlásì ànábì ń bẹ pé mọ́ṣáláṣí mẹ́kà mọ́ṣáláṣí tó súnmọ́ mọ́ṣáláṣí tó jìnnà púpọ̀ sí. tọ́ torí ọ̀rọ̀ mọ́ṣáláṣí ó pàtàkì púpọ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí lè má dá nítorí pé níbẹ̀rẹ̀ sí Islam fún oṣù mẹ́rìndínlógún lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá ṣe ọ̀sọ̀lẹ̀wàtì lọ́ràn yẹn lórí wa oṣù mẹ́rìndínlógún làwọn mùsùlùmí fi kọjú síbẹ̀ fún wọ́n fi ṣe sọ̀lẹ́ kọ́lọ̀ wọn tó pa aláṣẹ pé kí wọ́n kọjú sí alkaaba ọ̀dẹ̀nà ọ̀rọ̀ taqalluba wajhika fi sama falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatra al-masjid al-haram. وحيثما كنتم فولوا وجوهكم شقا باي دلو نكي أفسدو كرو نبيت المقدس قبرة اسمه في الكعبه فلا مثل النبي محمد صلى الله عليه وآله وسلم تلا بانسن قدوني نو بانسن قدوني تلا تلا وانقدوسي بيت المقدس Baitul Maqdis yẹn òun wà ní shimal ó wà láríwá ìgbà tó lọ ní kí wọ́n kọjú sí Kaaba wọ́n kọjú síbi tí wọ́n kọ̀yìn sí tẹ́lẹ̀ ibi tí wọ́n kọ̀yìn sí tẹ́lẹ̀ ni ibi tí wọ́n kọjú sí tẹ́lẹ̀ ni wọ́n á ní wọ́n kọjú síbi tí wọ́n kọ̀yìn sí tẹ́lẹ̀ ló fi jẹ́ pé ibi tẹ́ ẹ rí lónìí tẹ́ bá lọ sí Madina ibi tó jẹ́ kíbla mọ́sálásí ànábì Muhammad sallallahu alaihi nísìn làyè tí wọn máa ń kọ́ pàkọ́ sí tẹ́lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ mọ́sálásí ànábì tẹ́lẹ̀ àwọn ilé ìyàwó ànábì sallallahu alaihi wasallam tánàbì kú sínú ilé Aisha radiyallahu anha tí wọ́n fi sin ànábì sínú rẹ̀ yẹn kìí ṣe bó ti ṣe súnmọ́ mọ́sálásí níwájú mọ́sálásí nù tẹ́lẹ̀ ẹ̀yìn mọ́sálásí lọ́wọ́ ṣùgbọ́n gbà tọ́lọ̀ ní kan kọjú síbí ní ìsìn làwọn ilé yẹn ti súnmọ́ bíi ti wà. àlùwálì ńlọ ra àwọn ilé lọ́jà àwọn ilé ìyàwó ànábì yẹn lọ́wọ́ àrà ló fi kún mọ́ṣáláṣí pé kí mọ́ṣáláṣí ó fi fẹ̀ sí kìí sara mọ́ṣáláṣí rárárárá ẹnìkan lọ padà gbé wọ́ ìgbà tó sì fẹ́ gbé wọ́ gbogbo àwọn olùmọ̀ tó kù láyé ìgbà yẹn takò ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹni tí èkú ìjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ ìgbà tó ṣe wù náà máa ń lò sẹ́yìn bá sì fẹ́ takò jù wọ́n lè ra yín mú ó di kí wọ́n sọ páńpẹ́ mọ́mú gàrí sí yín lọ́wọ́ kó padà tún di kí wọ́n tún gbé orí yín kúrò lọ́rùn yín wọ́n dà gẹ́gẹ́ bí ìgbà tí Abdulmalik ibn Marwan tóun fẹ́ yí sọ̀láàtì làídì padà wọ́n ti máa ń ṣe sọ̀láàtì làídì fún tó ṣe kútùbà òun á ní kútùbà làwọn kọ sí káwọn tó ṣe àídì lónìí wọ́n ní ní dawlatul amawiyya náà wọ́n ti yí padà òun náà wọ́n á ń ba lọ bẹ́ẹ̀ ẹnìkan wá ti di ọ àtàkù ó ní as-salatu qabla al-khutbah ó ní àwọn ti pé lẹ́yìn títí pẹ́ al-khutbatu qabla as-salat sẹ́wọ̀n káwọn èèyàn ń takò jọba tiwọn nígbà yẹn díẹ̀díẹ̀ àwọn tí wọ́n wò fún àwọn ẹni alátakò ni ó tí ìmáàmù bá bẹ̀rẹ̀ sí ní sọ kútùbà lẹ́yìn sọ́lá tí wọ́n làwọn ọ̀fẹ́ gbọ́ àmọ́ ńgbà tá a bá ti ṣe sọ́lá kálukú wà fọ́ láti jókòó gbọ́ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ sọ́ọ́sì mọ̀ fáwọn mẹ́sẹ́gìs wà tí wọ́n gbé jáde. so màtí arákùnrin yẹn ni as-salatu qabla al-khutbah ẹni tó jẹ́ gọ́vnà kò tóbi ìgbà tó ń gbọ́ ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lélẹ̀ yẹn ọba dìde ọfẹ lọba sẹ́yìn kí sẹ́yìn bá ti ń sọ̀rọ̀ tí máa ń ka yín la ó yẹ kẹ́ ló ń la ka ẹlẹ́gbẹ̀ẹ́ yín torí tọ́rọ̀ bá ti ń kọ́ la ó rí tọ́wọ́ rẹ náà àbí òye ọwọ́ náà máa ṣe ọ́ máa ṣàpèjúwe kékeré tọ́ọ̀ bá gbọ́n tí wọ́n sọ lẹ́rù máa fọ́ ìdí ẹ̀ so má fọ etí ẹ o so tí ọba sì fẹ́ fọ etí yóò ní ìdìbò dìde dúró sá torí pé ẹni tí ọ̀ ń halẹ̀ máa wà jìnnàjìnnà tó bó ṣe dìde náà ṣe kí Abu Sa'id al-Khudri àwọn bá bù pé ó ti ṣe ń tọ́ yẹ kó ṣe o ti ṣe ń tọ́ yẹ kó ṣe eléyìí ò sínú àti olè kọ̀rẹ́kì pẹ̀lú ọwọ́ rẹ o àbí òye ọ ọyẹ káwọn ńlá ka ìpamọ́ máa bẹ láwùjọ tí gbogbo yín bá jọ dọ́ ń ṣe garangaran kan tọ́ yẹ ọ̀fà po àbí òye ọkọ̀ máa ṣe garangaran ni mr governor ṣe kínní kan ní gbogbo èèyàn ó dìde ìwọ ó dìde àbí òye hmm. àwọn tó tún á dìde òun tún fa àwọn jókòó wọ́n ti kọ́kọ́ fi ọlẹ pé ìwọ ó dìde o mo rò pé iye ọlọ́gbọ́ láti rí bẹ́ẹ̀ o kìí ṣe gbogbo àyè náà ló ti lè ṣe o wọ́n ní national anthem tó ń ti pé kọ̀tọ́ kí mùsùlùmí ó dìde ẹ̀ mọ̀ fara àwọn àdánwò tó wà láwọn orílẹ̀-èdè wọn yẹn nu àbí òye wa tí wọ́n ní national anthem everybody on your feet. So, wọ́n bá wọ́n bá jókòó ó tún tún jókòó jókòó wọ́n ń wo ọ̀ràn pé kòbókò lọ́ọ́ jẹ ibi tí wọ́n ti ronú sí kòbókò jẹ ó tún bá wà wọn bàbá alágbádá tó kùtà wọ́n lọ tó kùtà wọ́n máa dìde fún national àfa ọwọ́ rẹ tó ń fi ṣe correction tó bàbá sọ́jà ò ní wò pọ́ yẹ kó ní ojú kó wọn concentrate bẹ́ẹ̀ ni kòbókò yóò máa rí lù ọ́ kòbókò máa já lù ọ́ àti ìlú aláìgbọ́rọ̀ bíi jẹ́ tó sẹ́kù láyé àbí òye wa wọ́n tún gbé ọ sínú Black Maria wọ́n tún fi palẹ̀ rẹ mọ́ bí e pato dànù. tọ́ torí di eléyìí báyìí abuse àṣìlá àpò ọkùnrin sọ pé wọ́n ètò mọ́nrọ lo ti ṣe ń wo pẹ̀lú bá rẹ̀ o torí mo gbọ́ tánà bí sallallahu alaihi wasallam sọ fún man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fabilisanihi fa in lam yastati' fabiqalbihi wa dhalika ad'afu al-iman. ọgọ́ta nàbì sallallahu alaihi wasallam sọ fún tó bá rí bàjẹ́ nu yín ẹ fọwọ́ yí padà ọwọ́ òsè yí padà fún ọ fẹnu kọ́ ó tún lè fẹnu kọ́ kọ́kàn kọ́ eléyìí lọ lẹ́jọ́ nu yín mánì lẹ́yìn rẹ̀ kò sí mánì mọ́ ọwọ́ àti rí pé ọfẹnu kọ́ wọn gbọ́ ọwọ́ afẹ́ lọ mú kó gbé kàlífà jókòó a wọ́n ní ẹni tó bá ṣe ń dánìkan òṣèré ńkọ́ ó kó ju rẹ̀ ó rí tó ju ẹnìkan ò torí ẹ̀ Baitul Maqdis yàtọ̀ sípò jẹ́ mọ́ṣáláṣí tó pàtàkì fáwọn mùsùlùmí ó ń bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òní mawtinul anbiya ìlú lọ́jẹ́ fáwọn anábì ọlọ́run anábì tó pọ̀ ìlú wọn nìyẹn èyí tí ọ̀jẹ́ lu rẹ̀ wọ́n lò síbẹ̀ tẹ́lẹ̀ bá yé wa ó pàtàkì fáwọn mùsùlùmí torí ìrọ̀rọ̀ Falastin قضية إسلامية قرأها مسلمين àwọn òyìnbó gbìyànjú lóríṣiríṣi ọ̀nà láti gbé gbàgbó mi torí tó máa sọ pé qadiyya islamiyya gbogbo mùsùlùmí fi kíbi láyé wọ́n máa jà fún kí Palestine padà sọ́wọ́ àwọn mùsùlùmí wọ́n fi gbà kan sọ pé qadiyyatun arabiyyatun islamiyya ọ̀rọ̀ lárúbá àti mùsùlùmí gbọ́ ya wọ́n sọ di qadiyyatun arabiyya. wọ́n rọ ọ̀rọ̀ lárúbáwá ní ìsìn ó ti di qadiyyatun filastiniyya ọ̀rọ̀ àwọn Palestine kọ́lọ́mù ọmọ adọ́mù yẹ́gì awọ wa nígbà bẹ ọ̀rọ̀ àwọn mùsùlùmí kò túmọ̀ sí kọ́ ọlọ́wọ́ ẹ̀wù sọ́jà kó gbé bọ́n o kọ́ ọlọ́run lọ Palestine ọmọ parẹ́ dànù so ntọ́kàn wà ń bẹ̀ ni pé ọ̀rọ̀ àwọn mùsùlùmí gbogbo bíkíbi tó bá wà wọn fàdó àràn wọn lọ́wọ́ kọ́lọ́run tètè bá wa yẹn padà kò sí túmọ̀ sí kẹ́ ẹ máa ṣèwọ́de kò sẹ́ńtọ́ dání mọ̀ wọ́n bá ń ṣèwọ́de nísìn ẹlẹ́gbà láti ta kídókè lórin látòkè lórin títí dé owó dé láti owó dé ẹ̀ tó ń lágbára gánà ó di wọ́n ti pè ìrẹsà ó sì rẹ̀ nù ẹsẹ̀ rí òkúrukú tẹlifíṣàn àgbáyé kan ò sí ní gbé yín kúrukú lókà <laughs> tẹlifíṣàn kan ò ní gbé ọ̀nkọ́nà bíi ẹ̀ńdíò tẹlifíṣàn kan ti ti sẹ́kàn ní kọ́nà táwa yìí wọ́n lè fi wọ́n ti múná lọ ti pẹ́ sá mo rò pé ọkàn lọ fira rẹ sẹsìn lásán torí ẹ̀ là á sọ pé kò sínú pa fẹ́ kọ́ bàjẹ́ ká máa ṣèwọ́de nílànà ti súnà ìwọ́de wo lẹ pè ní ìwọ́de wọ́ọ́rọ́wọ́ tó parí sí wọ́ọ́rọ́wọ́ kò sí ó lè lẹ̀mí lọ ó lè lakaba dúkìá jẹ lọ lọ́dà wọn tún máa ń ṣèwọ́de ńgbà mi tí wọ́n tún lọ máa tí wọ́n tún máa lọ sọlé ọba lóko láwọn ìlú mi adúpẹ́ fọlọ́npẹ́ ìṣẹ́bẹ̀ yìí tò láwọn abòmí gan ẹ̀wẹ̀ wọ́n lè máa pa àwọn ń ṣèwọ́de kí wọ́n yíyan ń ban abẹ́ rí nǹkan mẹ́ tó ọwọ́ àwọn iná tí wọ́n ṣe sáàrin títí wọ́n yé tán o àmọ́ tó buyì díẹ̀ kún títì náà lọ́sàn-án fa sòkè sí lálẹ́ o torí pé <laughs> tí ọba fi wúlò lálẹ́ ni kò máa tà ó buyì díẹ̀ kún títì lọ́sàn-án pé masha allah nílùú yín náà ẹ tún ní street light fa fa àwọn tó wá pé lálẹ́ ni àwọn èèyàn sọ pé igi tí wọ́n ṣe kalẹ̀ fẹ́ni tí ọba ta sọ ni so wọ́n lè bá sokùnmọ́ kí wọ́n máa sá sọ mbẹ́ so ẹ tún á mọ́kò ẹ tún máa tájẹ́ tiẹ̀ gbogbogbò gílóòbù yìí ẹ padà bí ẹ ti wá àbà àbà ọ̀làjú náà dà ìwọ́de yẹ̀yẹ́ ìwọ́de òfò àwọn ẹni tó gbé wá fún yín gan kò pé wọn àwọn òyìnbó gan kò pé wọn wọ́n pa kíní kan George Floyd ní Amẹ́ríkà èèyàn dúdú ni ní ẹnu ìjọba wọn tó kó gbálẹ̀ yìí náà ni wọ́n pa wọ́n ní ọlọ́pàá kan fún lọ́rùn tó fi kú ìkà torí pé ó rí dúdú abẹ́rẹ́ nǹkan mẹ́ ó fún lọ́rùn títí tó fi kú nígbà tí gbogbo èèyàn fún ta lamẹ́ríkà wọ́n bà nǹkan jẹ́ àfi wọ́n bà nǹkan jẹ́ ẹ̀mí mélòó lọ sọ̀nù fúlọ́ọ̀dì ń gan eré ni lẹ́gbẹ̀ẹ́ mi tó tún sọ̀nù ẹ wòye dúkìá tó sọ̀nù ìgbà tí ìjọba náà tó rí pé gbogbo kíníyàn ṣe ó ní national guard fún ọbọ̀ta fún shoot anybody ibi tí ẹ̀ ń ti ń pariwo pé democracy human rights abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n ní wọ́n máa shoot everybody. so àwa ń tiwa ń kọ́ ẹgbẹ́ jẹ́gẹ́dẹ́ wa dá wa ẹ má kóra dáradára wa bá wa o àfẹ́ kún ọ̀pọ̀ ẹnìkan kan o àfẹ́ kún ṣùtì ẹnìkan kan kẹ́nìkan kan náà má ṣe tí wọ́n fi ṣùtì ẹ o olébi ń pọ̀ òtún lọ́ọ́ bọ́ sáàrin títì òtún dáyà kó ban àwọn kan wá pàdó jáde àwọn kan kórùka jáde wọ́n ní tí bàdínà tún wà ọ ẹni tó bá tu àwọn yọ ọgbà ìrọ̀ lásán níwájú bàdínà kì í máa ṣe irú bàtà máa kì ẹ wọn pé bàtà máa kì sakabula tó òun jẹ kó tó di kí wọ́n kí ẹ̀sù àti àyà ọ̀tá lè ti lọ àwọn àwọn kò dúró gbẹ́jọ́ kò dúró gbẹ́jọ́ gan ni wàlláhi torí fi sáté ṣúùtì ẹ̀ka ìwòye búlẹ̀tì ọkàn jáde pé kò yá ọ̀nà òtẹ́tẹ́ là ẹ eh, búlẹ́tì tó fẹ́ jáde àti táì ọ̀n lọ bí fífì àti sẹ́kọ̀ ẹni tó gbé lọ́gàn tí ọba jẹun kánú yóò gbé wọn lẹ̀ tí wọ́n á ti eléyìí lọ́mọ pọ̀fọ̀ tani ń jọdẹ apẹ̀rún lójú ọdẹ apààyàn tí wọ́n jẹ́ bó ti ṣe jẹ́jà rí wọ́n á ní eh, wọ́n ṣúùtì àwọn kan wọ́n kó búlẹ́tì lọ kò tí ì sojú bájínàtì àbí òye wa àwọn bájínàtì kò dúró gbẹ́jọ́ à gbogbo àti gbogbo ń dè bẹ́ẹ̀ nìkan bá sì fẹ́ dán wò ó lè wá wájú àwọn sọ́jà o mọ̀rọ̀ pé kó lè mọ̀ pé rọ́lá òfútù fẹ́ tẹ̀rù kìí máa ṣe irú ogun ayé john tí wọ́n máa ń jà tí wọ́n máa tí wọ́n tẹ kínní kan márùn kìí sì lẹ́kẹ̀fá tí ò bá lẹ wọ́n lè tẹ ìhó wọ́n lè tẹ kùkù àgbàdo tí wọ́n ti sin ló ń tẹ ìdásí láì jẹ́ pé ẹ fẹ́ dánwó èrè o ọwọ́ àti gbogbo ẹ̀ mọ́rún. ọ ayọ̀ lóríta àwọn ilé náà ayọ̀ lóríta onítoríta mẹ́tọ̀ ọ̀nà àrà. ní kékeré ń lọ ìrọ̀lá lọ́wọ́ bọ́ǹbùbù ó pò sí ọjọ́ bó ti ṣe jẹ́ naam lè túmọ̀ sí pé Palestine ó ń bùkátà ká máa ṣàdúrà fún wa kìí ṣe ìwọ́de òfò tòun bá ti ń ṣe ìwọ́de tẹ̀ ń ṣe kìnnì kìí ṣe ìlànà táwọn ti ń tẹ̀lé súnà nàbẹ Muhammad sallallahu alaihi wasallam bọ́tà àwọn náà kọ́ àlùsúnà làwọn àbẹ eré ẹnìkan tí tẹ̀lé súnà tó lẹ bá ti máyà pé àwọn ni àwọn ń bídíà pékin òun náà lẹ máyà àlùsúnà wal jamaa gẹ́gẹ́ bí àwọn ń bídíà ní ìsìn wọ́n ní àwọn àwọn gan lálùsùnà àwọn gan lálùsùnà wal jamaa wọ́n ní kullu yadda'i wisalan bi Layla wa Layla la tuqirru lahum bi dhaka gbogbo wọn ní sọ pé àwọn ń rí Layla bá sọ̀rọ̀ Layla ò sì gbà fún wọn gbogbo àwọn boyfriend Layla Layla ò sì gbà fẹ́ ní bọ́ọ̀dì nù wọn ẹ máa fún wa ní àpèmọ́ra là á pè tèmi dire a àdúpẹ́ fọlọ́ ọjà súnà ta púpọ̀ wọ́láhì ọjà súnà kódà tó fi dáàrin àwọn ọ̀tá ọtá ọkàn jẹ pa gidi pálí òjì kan sọtọ wọn lẹ nígbà tó o bá sọ sọ lẹ o ti fẹ́ sọ tinú lẹ alágídí burúkú. so ọ ní ẹ̀yin àṣàyíra ẹ̀yin màtúrídì ẹ̀yin lálùsùnà ẹ gbọ́rọ̀ tọ́jọ́ra ó ní àṣàyíra àlùsùnà màtúrídì àlùsùnà tọ́jọ́ra àbí òye wa tọ́jọ́ra irọ́ lásán irọ́ lásán tó wá gbà kí àṣàyíra ló ń gbé ká ìsàlùsùnà àkídà màtúrídíà ló ń gbé ká ìsà àlùsùnà ọ̀hún làwọn ni wọ́n pọ̀ jù náà mùsùlùmí wà ní kíni wọ́n ní kò qalilun min ibadiya ash-shakur àwọn ètò kéré jù náà àwọn ẹrú ọlọ́ọ̀ni máa dúpẹ́ fọlọ́ àbí wa wa ma aktharu an-nasi walau harasta bi mu'minin àwọn ètò pọ̀ jù nínú àwọn èèyàn ọba gbìyànjú ti bẹ̀ lọ́wọ́ ní báwo ló ti lè máa tẹ̀lé fíkì Imam Malik tí ò ní tẹ̀lé àkìdá Imam Malik. abẹ́rẹ́ rí i pé tilkẹ̀ ìdẹ́n qismatun dhiza òfin fíkì Imam Malik òfin sí agbádá ọwọ́ amákìdá rẹ̀ ọ̀tán padànù pé kágbàrá ó gbé dànù abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ọwọ́ ní Abul Hasan al tẹ̀lé àkìdá rẹ̀ Abul Hasan yìí náà kó tó kú ó òun náà tún ti di àkídà alùsùnà tẹ bọ yẹ bọ kí bàálù tó fò ó ti wọlé ó rí boarding pass gbà fọ̀rọ̀ kó yé wa òun náà ọkọ̀ tíra al-Ibana fi usuli diyad ó ní mo fẹ́ kú lórí irú àkídà ti imaamu Ahmad ibn Hanbal imaamu ahli sunnati wal jamaa gbogbo tíra yìí wà ńgbà tí èsì kan nìkan lọ mú wá ń sọmọ gbogbo ẹ lọ wà ńgbà tó ti jẹ pé ìṣèwádìí ẹ̀ka nǹkan kan kan máa sọ rọ́bìṣì ẹ Abu Mansur al-Maturidi Maturidi ṣe alùsùnà alù kìí ṣe alùsùnà tẹ́rí àwọn àṣàyíra yẹn nǹkan ṣe wọn ètò àti Maturidi àtún burú ju ti àṣàyíra lọ mo rò pé yé ẹ gbogbo eléyìí ẹ ńgbà tó ti wọn sì ti rí pé ẹ̀yin ẹ nímọ̀ kan lọ títí bẹ́ẹ̀ bá ti ń dákọ̀ gbogbo ẹ fà hmm, ìmọ̀ pọ̀ ìmọ̀ akínlọ́pọ̀ àbódò pọ̀ wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ́ẹ̀ ó tó bá wọn hmm, eléyìí fi hàn wá pé àkìdá tó ẹ̀ka dìmú ni kíni àkìdá ahli sunnati wal jamaa anabi sallallahu alaihi wasallam wọn náà ló ń mọ àmì ummatul ijaba àwọn tó ti gba islam wọn pín sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin kulluha fin nar iná gbogbo wọn wà fẹyọkan wọn lè wo ìrẹ ànábì ó ní hum man kanu ala mithli ma ana alayhi al-yawma wa ashabi àwọn làwọn ẹni tí ń bẹ lórí irú tèmi àtàwọn sàábà mi bẹ lórí ẹ lónìí. aqidatan wa manhajan wa ibadatan wa suluka. ọ̀kan ní jẹ́ pé tu'minu bi ba'd al-kitab wa takfuru bi ba'd. ọgbà pàkàn pọ̀ ọ̀sà ìgbàgbọ́ sápá tẹ̀ gbọ́dọ̀ kíyèsí lẹ́yìn. wọ́n á ní bọ́lá ọlọ́run ti ní kí o ṣe súnà bọ́lá anábì ti ní kí o ṣe súnà ọ̀dà kàmá ẹ̀gbọ́n dáná bí sallallahu alaihi wasallam bẹ́sọ̀nàtì kí wọ́n ní wọ́n ní kó ṣe ń bẹ̀ kí wọ́n ní kó ṣe ń bẹ̀ wọ́n àti ọmọ tó máa jó kí wọ́n ní kó ṣe ń bẹ̀ kí wọ́n ní tàpá sí súnà mi ẹ bá ti túmọ̀ rẹ̀ yín tẹ́ ẹ máa jó àlékún bẹ́sọ̀nàtì síbẹ̀ ti súnà mi mú ni kò tún àmọ́ lórí súnà ni wọ́n súnà tó khulafai rọ̀ṣìdì ọwọ́ á ní kò tí ì sí khulafai rọ̀ṣìdì nígbà yẹn àà máa fi máa nẹ́bi gbogbo nǹkan ni ntọ́ba wu ọlọ́run láti fi mà ànábì yóò fi mà ní orúkọ ànábì dàbí àwọn akóróntù àwọn olódò tá a mọ̀ kankan ànábì ọ̀dàbí tó àtọ́ba wu ọlọ́run láti fi mà yóò fi mà ọlọ́run ti fi ọlọ́run náà kọ́ ló fi ànábì pé al-khilafatu rashida al-khilafatu nabawiya yóò bẹ̀ lẹ́yìn kú mi fún thirty years thirty years kéréké náà ló sì ṣe tó fi dìjọba lọ́balọ́ba tá ló fi mà ànábì Allahu Rabbul Alamin tó nítorí délé ẹ̀mọ yìí tí wọ́n wá béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam sànàbì sọ pé nítorí wá béèrè ti sọ fún mi kó tó wa ńgbà tẹ́nìkan sọ tí ń fẹnu wa rọ́ tí ń bọ́ àwọn sàhábà ànábì Muhammad sallallahu alaihi wasallam jẹun burúkú ni wọ́n ọ̀lẹ́ lójú ìjà àwọn ẹni tó ṣe pé àwọn ẹni tó ṣe pé tòtí sàábì kan pọ̀ ẹ̀mí káwọn láyà àwọn ọ̀dà bíi tiyín máa lénu tó ní mùnàfíkì ni wàyí má ti kẹjọ rẹ fún anabi Muhammad sallallahu alaihi wasallam sẹmi pé yorùbá ní àìsàn ọbẹ àkúbẹ sẹẹlì sọ sẹẹlì sọ torí ẹsẹ mọ ẹ ah, mi lè jẹ pé bàbá kan pa mi àbí bẹ́ẹ̀ kọ́ torí kù rẹ ń bẹ lọ́dọ̀ bàbá kan ààyè rẹ ń bẹ lọ́dọ̀ bàbá kan nọọsẹ so òun lòun lọ sọ fún anabi sallallahu alaihi wasallam kó tó dọdọ anabi ayé àti sọ̀kalẹ̀ ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إلى فيسو القرآن تسواج tẹlẹ ìjẹbù ti ṣe jẹ mbẹ abẹlọ ó fún wa ní ìmọ̀ àmàlò ó ràn wá lọ láti máa fi ntàǹbà máa ṣe wà o ó ṣe nǹkan tó fi máa wá ní àwíjàre fún wa lọ́la gbẹ̀ndàlùkìyàm kọ́mẹ́sì ní ìbàlẹ́jọ́ subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك